àìmọye ohun tó máa ṣẹlẹ̀ ohun tẹ̀dá ò ní bẹ́ẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyẹ̀ lógún ojú lè tutù gbogbo nínú. ìṣẹ̀dá mi ní ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá mi máa máa gbà bọ́dé o. labalábá ń fò lọ jẹ́jẹ́ ìjẹ́jẹ́ kò mọ̀ pàṣẹ òun máa kọ́ gíga ṣe pàtì ìyàwó sáré a ó ṣe pàtì ìyàwó mẹ́rẹ̀ ènìyàn ní ká ènìyàn wọn ẹ dákun ẹ máa sá fún wọn tẹ́ bá rí wọn ó máa ga o. àìmọye ohun tó máa ṣẹlẹ̀ ó tẹ̀dá òní bẹ́ẹ̀ nìyàn sọ nípa ẹ̀dá ló ṣàyè lóògùn ojú lè tutù kókó nínú. ìṣẹ̀dá mi ni ìṣẹ̀dá kan ò ìṣẹ̀dá mi máa máa gbàgbọ́ dé o. ẹni abíire kì í mìíràn ẹni tatọ́ re ẹ̀ṣọ́ nìwà tá a máa wò níbi gbogbo nígbà gbogbo kò ní bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ní bá wọn yọmọkọ́mọ ìwà tútù bí àdàbà tá a máa wò níbi gbọ́ngbọ́ ṣe ráyè ọ̀hún ẹ̀yìn òbí ọ iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe ṣe ráyè lóde òun mọyọ ohun tó máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ náà nífẹ̀ẹ́ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyẹ̀ ló ló ṣàyẹ̀ ló ojú wulẹ̀ tutù ló ṣàyẹ̀ ló ìṣẹ̀dá mi níṣẹ̀dá kan ò ṣe bá mi màmá gbàgbọ́ dé o. ó lọ́mọ́ra wọn lẹ́rù ayé ọ̀rọ̀ yìí lọ́mọ́ra wọn ni ọ́ ah, ẹni náà rà káàkiri pẹ̀lẹ́ ṣá àbí òye. lékeleke náà mọ àdàbà ohun ìjà ti dẹ́yìn o. ọtí ń ṣàṣọ ní wípé mo kẹ́kẹ́ gbé ìròyìn ilé tó jáde. ṣe rí mo mọ ọkàn mi balẹ̀ torí mo mọ̀ pé mi ì bímọ ránù gbogbo yín mo bẹ̀rẹ̀ yín jẹ́ mi ọmọ dáadáa ní torí inú ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ òde mo rí gbogbo tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò tẹ wà oríṣiríṣi èèyàn wà ń bẹ̀ oríṣiríṣi ẹgbẹ́ dẹ̀ ló wà ń bẹ̀ mi ìfẹ́ kẹ́ ló bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ẹjọ́ torí ọlọ́run ṣé mo pé mi àti bàbá yẹn à ń ṣe wàhálà lórí yín bá lè jẹ́ èèyàn ni fún àǹfààní ara yín lè wúlò fúnra yín kẹ́ wúlò fáwa náà torí ẹni eh, eh, tó bá ṣẹ́gun sí òun ló jẹ́ torí náà mo bẹ̀ lórúkọ ọlọ́run ẹ má bá wọn ṣe rádaràda níléèwé rárá ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ múra yín lọ́yọ̀ kan kò sí wàhálà fún yín kò sí ní tẹ́ fẹ́ tèmi àti bàbá yín ò kì í ṣe fún yín gbogbo ní tẹ́ béèrè là ń ṣe fún yín torí náà ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má wà àgbàlagbà ẹ má dẹ̀ kẹgbẹ́kẹgbẹ́ léwu mo bẹ̀ yín o lórúkọ lọ. ọ̀gá àbèjì ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé àbùkọ́ tó bá bá járe á jẹ̀gbẹ́ ṣẹ̀dẹ̀ rí ara bẹ́ẹ̀ tẹ̀ta tẹ̀ wọn àti ẹ̀bá járe ebi bá fẹ́ jẹ̀gbẹ́ sùkúrọ̀ làwọn bẹ́ẹ̀ tẹ̀ta tó jọ wà so a ní láti máa bá ẹgbẹ́kẹgbẹ́ rìn àbí anybody so ẹ̀rìn láti fọkàn ìbàlẹ̀ ọmọ gidi làwọn ọmọ tẹ́lẹ̀. ẹ̀ẹ́m in addition yàbèjì ṣe rí ìkọkàn lèmi fẹ́ kó dá yín lójú ẹ̀yin àgbà náà lẹ lọ lẹ́bọ̀ ẹni ẹníyàn kì í lígi lóko kó má mọ èso rí ẹ̀. ṣe wá rí bẹ́ ṣe ń wò wá yìí ẹ mọ orú wa ta lè wò you know the kind of stuff we are made of ẹ get we easy go then we easy come we are easily going person à ń báyàn jà ń school wa jẹ́ ń bẹ́ anybody ta mo jẹ́ wá fi ń dá yín lójú yàbèjì pé will be a good ambassador of this family ṣe gbọ́. ẹ mọ́mí ọ̀gbìn ìyẹn ló dífá fún pé kẹ má stress ara yín rárá ṣẹlẹ̀ wà náà àkè ìṣọmọ burúkú ilé eré láti jáde àdé ní balẹ̀ta ti wá jẹ́ ṣe ti gbọ́ ẹ̀fọ́ kan ìgbà yẹn. ẹ ṣe ọkùnrin èmi náà tí mò ń sọ̀rọ̀ mo kàn ń sọ torí wípé kágbára wa ní ìyànjú bàṣẹwàánú ilé gẹ́gẹ́ bí ìyá sọ́mọ bó ṣe yẹ kóbi máa ṣe pẹ̀lú ọmọ nìyẹn àwọn ọmọ tó bá ti wà ní sukùl tó tẹ̀ tí tó bí wọn ní báyìí káwọn òbí wọn kọ́ jókòó kọ́ máa gbà wọ́n níyànjú báyìí la ṣe ń lò gbèsè ayé báyìí la ṣe ń ṣe ìṣesẹ̀ wa. ẹ̀rù bọ́ mi ṣẹ́yìn náà ti rí nsìn áìdì ló máa dá wa dúró ẹ wo látẹ̀kọ̀. áìdì ẹ mọ̀ kóbìnrin lọmọ mi kó tó múra tán ìmúra ẹ̀yìn ọkùnrin máa yá ju tiẹ̀ lọ ló ṣe ah. gbogbo. mọ́mí èmi mọ̀ pé máa support her because she is your pet. Huh? She's your pet. Hmm, hmm. wọ́n support mi ṣé kí n má múra fáyìn lọ sí sùn. ọjọ́ ló mọ̀. ìbèrò ẹni tàtó rẹ̀ ẹ̀ṣọ́ nípa tá a máa wò níbi gbogbo nígbà gbogbo kò ní bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ní bá wọn yọ wọn kọ́ mọ́ ìwà tútù. ẹsẹ̀ ó gidi ni ẹ bá sanwó gidi eléyìí ní owó mi náà lórí tí n fi gbé kí ní ìrora ni tí ò sì sẹ́ni tí ó mọ̀ sí. ara tí ìbọn sọ fún ọ o ní any secret no any street for you o ní nǹkan àgbé pamọ́ rárá àdúgbò kan mú gbogbo ọ̀rọ̀ pépè rẹ ṣe tó náà ló ṣe kí n bu ọ̀rọ̀ tó kún sọ. nígbà wọlé ìmọ̀lẹ̀ kémi tí ń bòye láti rí ṣe àná yín ṣe mí ẹ ẹ ṣèbójọ kan ẹ máa wé yín tì ní ṣe ní dandan ní ọ́fíìsì èbó ni. ẹ máa yín yín tì ní. ẹ jẹ́ àṣekẹ́kẹ́ ṣe kẹ́kẹ́ fẹ́mi lówó nǹkan tó lè fọ́ wà ní ìjọ dábàá tí nǹkan tó lè fọ́ bá wà bẹ̀ jẹ́ fún mọ́ wọn mọ́ sàlàyé ẹ̀wẹ̀ ìrọ̀lá eré má dá wọn lóhùn jàre ẹjú tó bá yẹ ìdùnnà. Hey, eh, eh, hey, come here. I show my, come here. What's wrong with that? I show my was don't drive, my mother. So drive gently. Ó ti gbọ́? Máa wú àwọn ọmọ mi níwàkuwà o. Ó And mind you, oh my pé mò ń lọ So tó bá ṣe ń my yard. yà lọ́wọ́ wọn pépéré the ẹ̀wọ̀n. Ní tara tí wọ́n bí bá ti já wọn lẹ̀ báyìí máa sáré bọ́ nílé ni. Èwo ni wọ́n ṣe bẹ̀yẹn? Ṣé ò ní ti géètì ni? you go smoothly and come back quickly ah, and ah. gently ṣé dandan lòyìnbó ni kí ni gbogbo ìsọkúsọ lọ sí gé. mo fẹ́ kó kíríkì mọ́tò kíríkì máa ṣe lọ́ọ̀bẹ nìyọ̀ sọ́lá ìwọ̀ ẹ̀dá ló sáyé ló sáyé ló sáyé ló ṣẹ̀dá mi kì í ṣẹ̀dá kó ó ní bá mi ló bá tó tó. ó lọ mọ́ra. bye bye my baby. bye bye. dẹkùn ṣó yẹ káàkiri pẹ̀lẹ́ ṣá àbí ò yẹ. lékeleke náà mọ àdàbà ọ ìjà ti dẹ lọ. ọ̀dà mi ohun tí mò ń sọ fún yín ni pé ṣé gbogbo ẹyin fún mi lówó yẹn náà orí business náà ni mò ń dá lé lórí ẹ ẹ láti understand me. o lè máa sọ fún mi pé o jẹun orí business business business náà. No kò sówó náà ni ṣé ẹni tó bá ń ṣe bísíǹsì ò kí ń lówó lọ́wọ́ ni tí bá fún ẹ lówó dẹ́sìn ká tó tó lójọ́ mélòó kan wàá tún ti padà wá ṣé bísíǹsì tẹ̀ ń ṣó kò ń yọ interest rárá ni mm. ẹ anyway nǹkan tí fẹ́ sọ fún ẹ ní pé lọ́kọ́ bí wọ́n ṣe ń ní àjẹṣẹ́kù àwa tó wá ń báyìí tí a ní àjẹṣẹ́kù báwo la ṣe máa máa rówó fún wọn báwo la ṣe máa máa fún àwọn èèyàn tó wá ń bá wa. ẹ kú jòkó ẹ ra mà. ẹkújọ mẹ́ta ọmọ ti wá sọ fún mi ó lẹ wà nù mí àmọ́ mò ń sáré múra lọ́wọ́ ni àwọn àbúrò mi ńkọ́. ẹ̀bùn àlàáfíà ni wọ́n. olúwa ṣeun o. ra mà ṣáájú wà dáadáa ẹ kí ni jíjẹ kí ni mú mu. ẹ wo ìdòwú gan ti wá bá mi ó ti àtẹ̀sí mi bọ̀ mo ní pé kó sì ní sùúrù pé mo wà òkè. ẹ wà òkè kẹ mm-hmm. ah, yáàdì ẹ kú àlejò. àwọn àmì ọjà yẹn. ẹ mo fẹ́ gbà nǹkan lọ́wọ́ ìyá rí sí mo ń bọ̀. ẹ má pẹ́ o má pẹ́ o. ẹ kú jòkó ẹ ń bọ̀ mà. ẹ má pẹ́ o. ẹ ní máa dùn òun jẹ bí ṣe máa jẹun àwọn owó yìí náà ni owó owó owó lọ́kọ́ bá ṣe ní àjẹṣẹ́kù. má máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ẹ àgbà ló ń dà yìí. bọ̀dá mi ẹ ti ẹ̀ ṣe fún mi lélẹ̀ iná tẹ́ bá fún mi lélẹ̀ màá bẹ̀rẹ̀ sí ní àjẹṣẹ́kù látẹ̀ ní ìlú ẹ ṣe fún mi lélẹ̀ yìí iná. ó bọ̀. wípé mẹ́ẹ̀ wá bí láti wá hà mọ́ mo kàn wá fún ẹ ní warning because I told you to not walk behind me I may not lead don't walk in front of me I may not follow you just walk beside me and be my friend so that you can be the king of your area. Likewise, me, I'm the king of my street. Oh, you don't want to lead? A problem. uh, I think you know me very well. I am a university. That's how they call me. Ah, uh, see you soon. Any tattoo. ẹ̀ṣọ́ nìwà tá máa wù níbi gbogbo nígbà gbogbo kò ní bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ní bá wọn yọmọkọ́mọ ìwà tútù bí àdàbà la máa wù níbi gbọ́ngbọ́n ṣẹ̀ra èèyàn ẹ̀yin òbí ọ iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe ṣẹ̀ra ayé lọ́dẹ̀ òwe. kò wọ́pọ̀ nínú àwọn obìnrin tó ń ṣe òrùngbọ̀n kan tó ń ṣe fún mi ọdún àwọn kan wà tó tún ṣe ṣùgbọ́n máa padà complain last náà ni but for you ò ń ṣe fún mi all the time o ò dẹ̀ o ò dẹ̀ ever complain rí so mo láti show sign of appreciation ṣori let me tell you one thing jẹ́ kí n sọ kankan fún ẹ dájú ṣori fún nǹkan tó ń ṣe fún mi i'm now telling you pé mi ò ní ever fuck ẹ up like lie. darling why are you saying this tí bá ní tí mi ò bá ṣe fún ẹ ta kí tún ṣe fún i'm for you you are for me. So I have to do everything for you. Baby, truly, you are for me and I'm for you. But mo láti show sign of appreciation so that ìwọ náà ò ní lè wà depressed. Okay, okay, tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, màá ṣe fún But kò ṣe pé kí n má máa dúpẹ́ náà, mo kàn lè límìtì ẹ̀ díẹ̀ náà ni. Ṣọ́rọ̀ mi yẹ sìn. Ọmọ um, kan tó ṣẹlẹ̀, jẹ́ kí èmi lọ síbi tí èmi fẹ́ lọ. Kò tó bá ti di later in the day, màá pè ẹ́. Baby, take care. Love you. This same guy called university. Níṣẹ́ ló ń police me all around this campus. Ní yẹn university, lọ. Mo jẹ̀ ti jẹ́ kó yẹ times down ọba pé mi ní interest nínú ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń ṣe. Mo jẹ́ kó yẹ mo sọ pé a man of character is a man of calibre. I'm not their set. I have ah, seen caliber now. Even just listen. It's alone police me all around. And tí mo ti wá pàdé day, I'm in between the blue sea. Mi ìmọ̀ nǹkan ti fẹ́ ṣe. Débi pé this same guy ó ti wá mi wánu yàrá mi. Wọ́n ti kẹ́lẹ̀. Wọ́n ti kẹ́lẹ̀ ìdílé ṣùgbọ́n. Ẹ bó o ṣe inform daddy lórí ọ̀rọ̀ yìí. Bóyá inform daddy lórí ọ̀rọ̀ yìí o. Because what you come to worst now. What ti máa fọ àwọn ọlọ́pàá rẹ̀ pẹ̀ rubbish ni bọ̀bọ̀ yìí she now? She kò tọ́wọ́ wọn ṣe ń sùn yẹn ká máa jọ ìkọ́tù. ẹni tatọ́. ẹ nà. irú àgbẹ̀sì wo ló fún ó ṣe máa ń ní kó má tọ́jú boyfriend ẹ̀ jẹ́mi ni kí wá tọ́jú ẹ̀ ah, ah, ṣíbi tó kúrú wà ní bẹ́ẹ̀ni sọ̀rọ̀ jáde ah, ìdò má dá ló ń jáde ẹdí ọba èèyàn jarun pàdé ṣé mi fún àtọ́jú boyfriend ẹ̀ ni. oníyàn ṣe ọlọ́pàá náà tún ṣe ṣé rí ọkọ ìgbà lọ́wọ́ tó sì ń ṣe kò sí ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí mo nífẹ̀ẹ́ sí tó gbọ́dọ̀ ṣe ń tò tí wọ́n wá ṣe gbogbo ẹ̀sùn tó wọ́n wà lókè tó ń dàrú àbí tó ń ṣe nǹkan tí ò dáa fún mi lókun wẹ́ ọlọ́run wà lókè tó máa san wá lẹ́sìn rẹ̀ fúnpọ̀ mi rìn sọ wọn látòrí ẹ̀jà ẹ̀gbọ́n bí mo ṣe ń wò yìí ó dẹ̀ ń sọ̀rọ̀ ọkùnrin ọkùnrin tọ́lá ní ṣe ọkùnrin. Um, fine, thank you, sir. Fine, thank you, sir. Bákan sá ní ṣépè sí. Mo fẹ́ rí mi sá torí àwọn ọmọ mi ẹ sì mọ̀ pé ẹ̀ẹ̀kan ni máa ń lọ lóṣù ṣùgbọ́n mi ì tí ì lọ lóṣù yìí rárá ó sì mọ kọ̀ǹdíṣàn tí mo fi hàn sí ó ní mo fẹ́ pé mo wá fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn pé kí n sáré lọ kí n sáré bọ̀ pa mo ní kí n sọ fún kí n tó lọ sá. ìyẹn ò ń ṣe problem. ìyẹn ò ń ṣe problem. torí pé òní náà ni mo fẹ́ lọ ẹ rí i pé mo ti múra mo ti fẹ́ máa lọ báyìí ẹ̀rí fúnra mi gan ni mo wọṣọ nígbà mo fẹ́ máa lọ. o bá má wọṣọ fún rẹ níṣẹ́ ló bá wá rẹ́ẹ̀tì ní kí n wọṣọ fún ẹ oníranù o wọṣọ fún rẹ. ní ló fẹ́ lọ àbí. èmi gangan ni mo fẹ́ lọ. ẹ kí ló máa ń dẹ dúró. rárá sa kẹ̀kẹ́ yìí rere yín náà mọ̀ ta bí bẹ́ẹ̀ máa lọ lẹ́ẹ̀ni sa. sáà jẹun bẹ́ẹ̀ wá nǹkan kan. yọ̀dà fún bàbá mi. I trusted you mo jẹ́rìí yín wípé ẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ̀ fún mi ní nǹkan ọlọ́run sì jẹ́ ọmọ dáa fún ọwọ́ yẹn ọmọ ọ̀dọ̀ ẹ̀ ní sì jẹ ẹ̀ ní sì mu ẹ̀ ní sì lẹ̀tẹ̀ ọmọ aráyé kò ní depo sáàlà yín tẹ́rí gbogbo wọn látẹ̀ náà bẹ́ẹ̀ ṣe lẹ̀ fún ara ẹlẹ́dàá tiwa náà yẹn ọmọ pèsè fún yín èsì mo dúpẹ́ ẹ jèrè ẹ fèrè ìjẹ́ ẹ̀kọ́ jẹ̀díjẹ̀dí ò ní mú yẹn ní rébọ́ lórí bẹ́ẹ̀dì lágbàá lọ́wọ́ ọlọ́run àbá mi aláyé bàbá ẹ ọmọ méjì bẹ́ẹ̀ yàtọ̀. yóò wà pàṣẹ ẹ sà ọmọ pọ̀ bá ń dùn sà ẹ má mú sẹ́ẹ̀kì wá torí pé èrò wọn pọ̀ ní báńkì o. kí mi rún ẹni tá tó re ẹ̀ṣọ́ nìwà tá a máa hù níbi gbogbo nígbà gbogbo kò ní bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ní bá wọn yọmọkọ́mọ ìwà tútù bí àdàbà la máa hù níbi gbọ́ngbọ́ ṣe ra èèyàn ẹ̀yin òbí ọ iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe ṣe ra ayé lọ́dẹ̀ òun ẹ̀. àbí. kí ló ṣẹlẹ̀ ọ̀ báwo ni àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀. àwọn ah, àwọn àwọn. ṣé àlàáfíà nílé wa pẹ̀lú ojú òní tiẹ̀ ọlọ́run ń ràn ẹ́ lọ́wọ́ ò ní rí ìbànújẹ́ ìbànújẹ́ ò ní kàn ẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. ṣòrí ní ọdún kan sẹ́yìn àwọn ìjọba wá sí àdúgbò wa wọ́n há ìwé fún gbogbo wa wípé wọ́n máa demolish ilé àdúgbò wa kódà ilé tèmi wà lára nìyẹn nítorí ó bọ́ sí títì. including your house. bẹ́ẹ̀ni sórí eré ni mo kọ́kọ́ pè kódà mi take wọn serious mo rò pé bóyá àwọn jẹun jẹun tó kàn máa ń hàwé kiri tó máa ní ká wá fún wọn lówó díẹ̀ ni àmọ́ ìgbà tó yá ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn bí wọ́n ṣe gbé katakata dé nìyẹn ó di bó lọ yá mi gbogbo ilé tó wà ládùúgbò wa pátápátá wọ́n bẹ̀ sí wó wọ́n bá bọ́ sínú àdúrà àtàwẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń bẹ ọlọ́run olúwa má jẹ́ ó kàn olúwa má jẹ́ ó kàn mí ni mò ń gbà ó dọ́dọ̀ mi o wọ́n wó lé ọ̀dọ̀ mi kódà mi rí búlọ̀kì ẹyọkan báyìí ń jáde ń bẹ̀ ó jẹ́ bànújẹ́ fún mi ó jẹ́ ọgbẹ́ ọkàn fún mi mo wá wò pé ta ni màá ké sí ta ni màá bá tó lè ṣèrànlọ́wọ́ fún mi nítorí wọ́n ti bọ́ mi sí hòhò ìtorí yìí pákéjì ni o wọ́n ti bọ́ mi sí hòhò kejì mi mo ní ìdìrànlọ́wọ́ láti gbalẹ̀ mi tí ọ mo bẹ̀ ẹ́ ni. kì í má purọ́ fún ẹ ó disappoint mi báwo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe máa máa ṣẹlẹ̀ sí ẹ tí mo dẹ̀ wá nù lù yìí láì jẹ́ pé mo travel tí mi ò ṣàárẹ̀ tí mi ò kú ó dẹ̀ lè wá sọ fún mi pé nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ sí ẹ o ọ̀ǹtí tán wọlé ẹ̀ ah ìgbàgbé ló ṣe mí ìgbàgbé ló ṣe mí. ó ṣe máa gbàgbé má máa sọ fún mi kó o gbàgbé fọlábí àgbà ti ń dè anyway no problem. mi ò bá ní kó lọ gbélé mi tí mo ṣe ń kọ́ yẹn but kò tí ì dé finishing stage ò ní lè gbé bẹ́ẹ̀ but uh, all the same tó bá máa di on the fifteenth of next month máa bẹ gbogbo tó máa fi gbalẹ̀ nǹkan kékeré nìyẹn. fifteenth of next month bábẹ̀ yìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tètè máa bẹ̀ sí pè ẹ́ láti sìn lọ. no no no no máa yọ mí lẹ́nu tó bá ti di on the fifteen o máa rà láti láti bọ́dà rẹ̀ nígbà yẹn. wọ́n yọ ọmọ kan. ẹ̀rù wọn o blood in the eyes wọ́n dájú lọ́mọ wọ́n rèé yàn o wọ́n yọ ọmọ kan àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n yọ. wọ́n burú wọ́n burú wọ́n burú. Jasper by the name tí anybody bá ṣe any house here just tell me màá pàpò láì in this campus if anybody threaten your life just inform me. I'll be there for you. Ah! Ah! Ah!

kẹ́ni ọmọ ogun bá ń jọ you wake up. I don't die! Ah, I don't die! I don't die! You be my stand up! I don't die! I don't die! Kẹ́ni! Ah! Look at me to my face! I should to the floor now calculate for this campus. ọ̀rẹ́ balẹ̀ náà tó you be man now. anything. anybody. ma fẹ́ tackle ẹ̀. call upon me. ma rescue ẹ̀. yaaaa don't paa don don't Ah! Mano, don't mano, mano, don't mano microphone! okay. Ah! Wetin your head don spray dey shout? My head don burn. Get chinchin for head. My face don burn. Chinchin your head. Ah! Wetin your tattoo so do? Don don fariwo pé face ẹ eh, burn. You dey craze ni. Ọmọ kò ṣeré ń bí báyìí o. Orójú àwọn olóró bó ṣe Blood in my eyes. Ọmọ oró bínú gidigidi. Tó bá lọ ṣe wèrè bíbá ìwà jọ̀n a ṣe pétí ẹni o a pétí ẹni o àbálẹ̀ ní gángangangangan. ṣé o ṣunú màá tẹ náà sìgá mọ́ já ẹ lójú sí i tóbi èmi gangan ṣé wò mí ìlú ńlá ni mi ọmọ àbí straight nígbà ọmọ mo pààyàn ọmọ mi ò mind mo lè pààyàn fifty láàrin ọ̀sẹ̀ kan báyìí bá ṣe gbà mí sí mi kò yẹ bẹ́ẹ̀ yẹn sàn wá ti ní ìdí ẹ̀pẹ̀ mi ìwọ ọkọ̀ wa kó wá bá mi èèyàn ní ṣe nǹkan tó wọn dání ká ṣe fún ẹ náà. thank you. life is simple gan. thank you. thank you. life is simple. thank you. Yeah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Ah! Want to do it? Ah! Seven guys. Oh my born to do it. Seven guys, one man. Seven guys, one with one man. Kenny, can you dey shout. Are you one the cover? You don't need to be shouting, okay? Uh, uh, Kenny. Uh, okay. Òjì èsì fi ọ̀dà náà. Mo láìkì. Yé yé abeg abeg abeg. Come on. Oh. Some of guys now, guys tell it. Wọ́n ní ìdàkúnjẹ́ kí kan fún àwọn ọ̀la. Jagunjagun ni wọ́n kò táwọn ilé ìjà kan jà lájà tí. ọ̀pọ̀ àtẹ́lẹ̀dá sọ pé dé àkọ́kọ́ bá a lọ. now you are here. wọ́n ló sọ pé ó fẹ́ jẹ́ kan lára àwọn seven guys. wọ́n fẹ́ yóò ṣá o. You're my friend. I like it. I know you like it. We like him. Oh, yes. We like him, man. And he like us too. Tell him, you're one of us. Okay, now do me a favor. Seven guys, one, one mind. mind. Seven guys, one, one mind. mind. With one, one mind. mind. Yeah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Yeah. Okay. Um, See after me. See several guys. Come on, talk. Uh, some guys, hold on. Dude, you cannot fall. You cannot fall. Ignore that hood. Okay. Several guys. It's one mind. Several guys. Why it's one mind. Go, go, go, go. Some guys, some guys, some guys, some guys, some guys, some guys, some guys. Go, guys. Go, guys. kòkòrò ojú ò ní tiẹ̀ lókè lókè lọ́wọ́ ẹrú máa ń lọ o ní rí dààmú ọlọ́run máa ràn ẹ́ lọ́wọ́ nípa ọ̀rọ̀ tá a jọ sọ tí owó yẹn ni mo wà fún èyí ni la jọ sọ mo dẹ̀ ní kí n wá kí n wá gbowó yẹn um lóòótọ́ ni fọlábí mo rántí pé ni mo promise ẹ lé mi ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ń lu wa yìí ọlọ́run gbà wá. gbogbo àná la mọ bí recommendation mi ṣe ló dẹ̀ wá ṣe rà lórí àwọn ọjà tí mò ń expect pé èpè tá a bá fún mi o èmi náà á tà do you believe be for some months now ọ̀hún oh, oh, fún wa lọ́jà àwọn ọjà tó wà nù store wa gan-an mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lu yìí o mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ sí mi rí mi ò mọ ibi tá à ń lọ lu o mi ò mi ò mi ò gẹ̀ẹ́tẹ̀ rárá mi ò mọ ibi tí lu lọ. Banjo. Eh? ìtumọ̀ ẹni pé mi ní rí owó yẹn gbà ah, kúrò ní báyìí. mi ò sọ pé mi ò ní fún ẹ owó but lẹ́ni yìí ó lè má possible but eh, màá make sure pé mo fún ẹ eh, time gba ni mi ò kàn mọ̀ eh, mi ò mọ time tí ó lè jẹ́ gangan gangan gan but màá fún ẹ. Bánjọ nígbà tí ojú ń pọ́n igun ẹ àwòdì mi yìí ló bá rà á ó wá délẹ̀ tán sìn olóòdì ṣèrànlọ́wọ́ fún mi ṣé ó dà bẹ́ẹ̀ kò dà ah, ah. Eh, eh, fọlábí fọlábí cool down now eh, bígbà tó ń ṣèrègùn lórí lójú mi náà ah, ó dẹ̀ ń rán mi padà sẹ́yìn kò dáná mi ò sọ pé owó tó ń béèrè yìí pé mi ò ní fún ẹ ó ní kó o ṣe sùúrù fún mi fúngbà díẹ̀. ṣé o ń gbọ́kàn tó ń sọ ọjọ́ tó máa fún mi ló mọ̀ o fẹ́ fi mrs kan o fẹ́ fi mrs kan ìtumọ̀ ọkọ sọ nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tó jẹ́ káàdì ẹ̀ tọ̀ máa fi mọ́ ẹ idiot. ìwọ idiot. falabi falabi kí ló ń ṣe máa yẹn náà kí ló ṣe téèyàn kan ò ṣe rí ẹ nǹkan tó ń jẹ́ káàdì ẹ̀ tọ̀ níbo ló ń ti yẹn ẹ ó ń sèrè fún lójú ara ẹ̀ nìyẹn àìmọye ohun tó máa ṣẹlẹ̀ ohun tẹ̀dá òní bẹ́ẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyè lógún ojú lè tutù òbó nínú. ìṣẹ̀dá mi ní ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá mi máa máa gbà bọ́dé o. Ṣé kò sí? ó ga o tẹ bá ti ṣe kí tán káwá bá wa àti ìhà ìtọ́. ẹ máa ń sọ̀rọ̀ wa o. ta ló fẹ́ sọ̀rọ̀ yìí. ẹ ah, màá ló ń surprise mi mo ṣe ń jẹun bẹ̀rẹ̀ ń sìn mo rí Dàmọ́lá àti gẹ̀ẹ́kan in fact tó bá rí mood mo bá wọn position yẹn ò dáa rárá. Dàmọ́lá tèmi ọkọ mi rìn ṣé mi mọ Dàmọ́lá ló ń sọ fún mi yẹn. lónà ṣé mo nǹkan tó ń sọ ṣá Dàmọ́lá ọkọ ti tèmi. tó o mú parọ́ nìyẹn ṣé ìwà dádàmúlá mọ̀ wọn ni àní mo rí dàmúlá pẹ̀lú bí ẹ̀yẹn sẹ̀ pòsíṣàn tọ́rí tó wà yẹn kò dáa rárá sẹ́ dàmúlá. kí ló wá ṣe tó wà lójú àtàrà ó tún béèrè dàmúlá ló ń ṣe báwo ni wọ́n ṣe mọ̀. Ah, mo ṣe ní máa ń mọ̀ ìdàkúnná ah, náà nílé mo wà pa ok ẹ mọ̀ nǹkan tó ẹ má jẹ́ kí n dá yín dúró òye sìn tó bá di létà yín màá kọ pẹ̀lú yín a lè ṣàlàyé bí wọ́n ti fẹsà nípa nǹkan tá ojú ẹ̀yìn kò pa mí. desmond gẹ̀kọ́ lára òun ló sọ fún mi pé wọ́n rí wa àtàwọn guys kan ní cafeteria tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ṣe rubbish. oh my god ìdòwú so wọ́n sọ fún ẹ pé wọ́n rí mi àtàwọn girls ní cafeteria torí ẹ̀ ló ṣe fún mi in front faces tó tó yìí ọ̀rẹ́ mi lásán ni wọ́n nà án tí kankan bá pè mí àti wọn pọ̀ kí ni introduce ẹ sí wọn náà ìyá máa bínú ó ti bínú ìyá máa bínú ẹ bá mi bẹ̀ ọ̀rẹ́ yín náà. àwọn kí ló wá ṣe wọn ń sìn kí ni nǹkan tó ṣẹlẹ̀ tóun tóun lè jù wá dáńdá. ẹ wo ẹjẹ alọlé o ẹjẹ alọlé. wọ́n ti ń kánjú ti àbí ẹ kò sí problem ẹjẹ àmàlù. má bínú ẹ̀yin couples. ọmọlára àbíkí ni wọ́n ti ń pè é. sori jẹ́ kí orí ẹ pé tó o bá fẹ́ kí àwọn pẹ́rẹ́ǹtì yẹn kan fojú sunkún ẹ mọ nǹkan tó máa lọ máa sọ kí ni mí ní gbogbo rọ́bìsì tó lọ sọ fún dòwú tó ń sọ pé ó pàdé mi àtòbìnrin ní cafeteria and kiss ra wa and hug what's your business with that. nǹkan tó ni mo sọ nìyẹn mi ì sọ tó yẹn nà ó. ó dà kó o ti ń ṣe èrè ṣá tó bá máa sọ tó yẹn nǹkan máa gbá ojú ẹ ó yá wéré ni. ó dẹ tẹkẹ yìí sì ṣé ẹ mo máa ṣọrẹ kó tún dìbí mọ́rẹ̀ lọ́wọ́ nǹkan tí mo sọ mi ì sọ tó yẹn nà ó. èmi mo jẹ̀bi tí mò ń bẹ pariwo ìjọ tó bá tún bá mi dánrú ẹ wò màá ní kílẹ̀ lanu kó gbé ẹ̀mí ni. ó ga ó yẹ ti dá dọ̀tí nígbà gbogbo oníbàwọ̀n kẹ́gbẹ́kẹ́gbẹ́ oníbàwọ̀n yọmọ kọ́mọ ìwà tútù bí àdàbà láàmà wù ní gbogbo ṣẹláyé. ìyá mi gbogbo tó ń lò yìí kò tó rò èmi mọ̀ wípé kò sẹ́ni tí ìwà ẹ̀fẹ́ ṣẹlẹ̀ sí tí ò ní sunkún torí ìbànújẹ́ ńlá ló máa jẹ́ fún màjèsí kó tó ojú òbí ẹ̀ kó rọrùn alákejì ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí ọlọ́run jẹ́ kí irú ẹ̀ tún kọ̀hún sínú ìdílé wa mọ́. bàbá àbèjì ìwọ ni mo ní ọ̀rọ̀ bá sọ báyà àbèjì sọ̀rọ̀ dáadáa ẹkún yóò lè dá nǹkan ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe o wọ́n mọ̀ wípé ewu àti ẹ̀ ló máa kunu lé bá a sọ̀rọ̀ dáadáa kẹ́kùn ìkó má tún lọ dá nǹkan mi lẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé lágbára lọ́wọ́ ọlọ́run ìṣẹ̀lẹ̀ bí òtún ní ṣẹlẹ̀ nínú yìí mọ́ ìyá ìbejì gẹ́gẹ́ bó lórí ẹbí ṣe sọ kò ṣeé má rò ó ṣùgbọ́n ẹ gbé kúrò lọ́kàn náà ni agbára ọlọ́run àní ríro eléyìí nínú ẹbí wa mọ́ ọ àní látẹ̀yìn kò mọ́ ọ má ṣe ìdúmọ̀lá. Ah! ẹ ṣe mo dúpẹ́ o <laughs> olórí ẹbí ẹ ṣe ẹ kú dìde o <laughs> ẹ wo mo ti sọ fẹ́ gbọ́ mi lọ ó ti sunkún sunkún sunkún ó ti sùn mí ẹkún iná ni látàárọ̀ ẹ ṣàánú mi ẹwọ ẹwọ ìwọ òkìlẹ yọ bàtà ẹwọ bàjẹ́rù ńlá nílé ìjẹ́ kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ìgbà tí kí gbé mẹ́fà náà gbọ́dọ̀ òwe tó wáyé kí tútù ní wó tí ó ẹnìkan láì wọ. ọwọ́ ti àgọ́ o àgbà náà ni àgbà fọlọ́run kò sí nǹkan tá a rí ṣe fọlọ́run kọ̀sẹ́ tó lè dákú lẹ́bi tí mo fẹ́ kẹ́ mọ̀ ní pé tí kú bá ti dé kọ̀sẹ́ni tí kú ò lè pa gbogbo aládágbádá kú. Ah, lọ́mọdé mélòó lọ́mọdé mélòó ẹ́ ìgbà táwọn èèyàn pọ̀ ń ta tí wọ́n wá kú tí wọ́n ò rí kú tó àjẹmọ̀ ọ̀gá wá mú lọ. Ah, ọmọ àsìgá o. bàbá ṣé bí gbogbo wọn la máa ń gbàdúrà wípé tá a bá bímọ láyé kí ọlọ́run jọ kó jẹ́ ká jèrè ọmọ bàbá àsìkò títa yìí lọ yóò dáa àyíkú ò ṣe dáadáa o ikú ti méjì rẹ lọ méjì rẹ lọ ti méjì ìmọ̀ òkìlọ̀ yọ àjálù ńlá nílé ìjẹ́. mọ nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé kásámọ̀ wà ní àwà tó dáa kí ikú kọ́ ká ìwà tó dáa kọ́ wà tó. ọlọ́run ló mọ̀ ọ́ dí ọ tí ó ẹnìkan láì yọ. seven guys to four five. want to do it. seven guys to four five born to do it. Seven guys, one mind. Kenny born to do it. Seven guys. Seven guys with one mind. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ tá a sọ fún ẹ ò kí n ṣe nítorí kalẹ̀ àmọ̀ kankan náà fámìlì ẹ̀. Let me tell you what you don't know today. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. <clears throat> Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni fún pé ìkankan nínú gbogbo àwa seven guys àti di ẹyọ kan àti dẹ̀dẹ̀ kan náà tí anybody bá fẹ́ ṣe tí ò dá fún un a máa jẹ́ kí ènìyàn mọ̀ wí. àbó òun òun òun abémi gangan fúnra mi tí anybody bá sọ fún wa pé who are you then we will let the person know who you are so kò wá possible ká wá lọ have family kò sẹ́ni kankan tó tó bẹ́ẹ̀ tó máa lọ ní family because family ò sínú àwọn tó ṣẹ̀ wá èèyàn tó. ta ló pa Táíwò mi no you guys should tell me ta ló pa twin brother mi ẹ wo ibi tábà dé yìí ó da gidi gan o ibi la say na because i never show una my true colour abi ẹ wo kó nígbó kó ṣe kíni kó dágbó ẹ̀sìn méjì kí akọ̀pọ̀ ẹ̀dá ayé náà kóun náà ṣe kíni kó má kọ́ tògùn mọ́lá mọ́ please and please and please i'm sick and tired of all this complaining or what's it called ẹ má wà mí wá èmi náà jẹ́ ni wà yín wá mọ́ abeg now men are not find me come o please and please me in interest mọ́ pẹ̀lú yín i'm out of here. Kenny Kenny. wọ́n yọ ọmọ kan ẹ wò o blood in the eyes wọ́n dájú lọ́mọ wọ́n ò rí o. Nobody on earth could stand how to do it and get away with it. No matter how rough the jungle is, several lines can never be erased. I University, we advise you to not do that. Ọ̀gùrù ọ̀gùrù ọ̀gùrù, mako moya mako yamu yamu yamu yamu ọ̀dájú ni wọ́n ọ̀dájú ni wọ́n ọ̀dájú ẹ má dúró ọ̀dájú ni wọ́n. síbẹ̀ nítorí lọ fún yẹn obìnrin ni tí ó bá rí nǹkan yẹn wọn lára ẹ̀ máa ta sẹ́lómi mẹ́rin. Chale, lóòótọ́ lè ní yẹnsì ọ̀fẹ́ kò mọ̀ nílé sọ̀rọ̀ ọmọ tó ń wò ẹ̀ àìdí tó ń wò ẹ̀ ó nífẹ̀ẹ́ gidi ọ̀mìnà nífẹ̀ẹ́ sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ó dẹ̀ ti ṣe so many things fún mi tí mi lè gbàgbé tí omi ìgbọ́dọ̀ fọ́ ara mi pọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣó ń gẹ̀ẹ́tì kò rẹ́dí àti jamana cire bi misi bɔlɛ a bi kɛ fan siti bɔ ti o ye wọn bú tóbi ní kan bá gbé wá fèmí má gbà á ọ̀gbẹ́ni ẹni sì tó bá gbà èmi gbà wo owó táwọn sixty four padà wọn tó jẹ èmi lèmi gbà ó inú dọ́là ara ti tèmi yẹ wọn á ní pé kémi dédé síbẹ̀ tó bá ti gbà nílẹ̀ sáré jápa inú ráyè ìgbè tí wọn ó special adviser. onírú ọpọlọ yìí ló gba house of assembly lọ bẹ́ẹ̀ ni ojú kémi gba house of assembly lọ kí ló dé náà òun lè pe dàmọ́là lẹ́yìn tí ń lọ látàárọ̀ akànjókó tí bí báyìí. abẹ́ta ah, kò pé o torí tí ń dá wa dúró ti pẹ́ o. àkàrà mi ti ń try number kó lọ bí wọ́n nètò ọ̀gbẹ́ ni òjẹ́ kó lọ. ẹ kí ló sọ sọ̀rọ̀ ṣe bóun sọ̀rọ̀ ni mo ṣáà fọwọ́ bú ẹ lẹ́nu kí ló sọ ń sìn. number ò lọ. kò ah, lè lọ ó ṣe máa lọ ṣe bá sọ́jọ́ yẹn ẹ ní yára ẹnu sọ ẹ máa ṣe ṣolóṣoló kó yá lọ ni o ẹ yá máa pè kó yá lọ kíákíá ni torí èyí níjọ birthday ẹ Dàmọ́lá wá ní pé nọ́mbà ò lọ definitely ó wà pẹ̀lú obìnrin mi ọ̀gbẹ́ni ó yá jára kó yá pé yá bọ́ sí gbòòrò Dàmọ́lá ti ṣe fàájì ara ẹ ni ìwọ ló gbé sórí tó wù sórí bí òṣùká o àwíǹgbà yẹn níjà sọ òun ló ti ṣẹlẹ̀ yìí. ṣáà máa pè ẹ máa pè o ah! jumi má jumi mi ó ń ṣe èèyàn o kí ló ṣẹlẹ̀. ṣó yẹ kó tún máa pọ ọmọ yìí lẹ́kún lé ní ọjọ́ bẹ́ẹ̀sì ó fẹ́ dárònú fún àbí wàláì ò kì í ṣe ọ̀rẹ́ àṣì ní ọ̀rẹ́ ni ẹ ìwọ fẹ́mi jù kò jẹ́ kí n pè. ọlọ́run tó máa ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ ni yóò sọ nípa ẹ̀dá ló ṣàyè ló ojú lè tutù ló ṣàyè ló ìṣẹ̀dá mi níṣẹ̀dá kan ò nígbà mi máa gbàgbọ́ dé o. id ID Nobu Nobu pẹ. ID ID Nobu pẹ Nobu Nobu Nobu pẹ. <laughs> ẹ wọ ẹ má fẹ́ mi lẹ́yìn síta o ẹ ẹyin àti swaga yìí ẹ sì fi swaga yìí lẹ rárá. àìdè ah, tán rí gbogbo ìgbà tí n bá ti rí ọba inú mi kàn máa ń dùn ni àgàgà tó bá ń fẹnu rẹ́rìn báyìí mi mọ bó ṣe máa ń rí lára mi. bàbá ọlá yìí pọ̀. àìdè Ọlọ́run Ọlọ́run dọdá o wàláì o o òdìkúkù ọláwọ bíi bàbá rẹ ni ní tí mo ṣe fẹ́ràn rẹ nu lẹ idid lórí àwa ti abáwa ṣe wà yìí àwa mọ yáyé jẹ ni ẹ sórí àwọn tí wọn wà mú ni wọn ní pẹ kú ṣùgbọ́n àwa ara máa jajẹ báyìí a máa jajẹ díẹ̀ díẹ̀ ni. ṣàwòrán máa jajẹ díẹ̀ díẹ̀. ẹ <laughs> eh, where you stay níbo ló ń lọ. mo fẹ́ sáré dé supermarket wọn àbẹ̀ mo fẹ́ ra nǹkan. Ah, kí ló dé tó tún lọ ra nǹkan ṣùpà ọfẹ máa lọ ra nǹkan supamakẹẹti nígbà táwọn ọmọ wà tó lè náà lọ sí supamakẹẹti ọwọ tó ń rán má dààmú ara rẹ kí ló dé tàn dààmú ara rẹ. ṣètè lẹ́yìn àtẹ̀yìnbó yín pàápàá ṣé supamakẹẹti ló ń pè. ẹ wo mo ní kí n má dà á láàmú ní gàrí á máa di gbogbo gbà síbi náà táìpì yẹn sùúrù lọ fẹ́ ra mo fẹ́ wọn náà ṣe èèyàn bẹ́ẹ̀ bàbá náà wọn ń sẹwọn lè rojú ọgbọ ó dáná kò burú tó bá ẹ dàpọ̀ lọ́dọ̀ akọ́ra nǹkan bọ̀ fẹ́mi náà. Ah, àtúnṣe àmúmọ̀ màá rà. ẹ ló jẹ́rìí rẹ i kò sí olówó níran rẹ̀ tọkàn gbálẹ̀kùn gbogbogbò tó gbálẹ̀kùn bẹ́ẹ̀ ayú kéré sí. wúyù wúyù mo ṣe wúyù. yes kásìn bàbá. lọ. ẹ mú kọjá bí tẹsán ni mo rí ìdúró ọmọ ọgá tó wà kára yẹn tọkàrà pàṣẹ tẹsán sí. ọ̀kadà pátá ni. bẹ́ẹ̀ni mọ́tò pátá ni ayé o. Ah! mọ́tò pátá ni. àjálù ńlá nílé ìjẹ́ kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa. ọlọ́run ló mọ̀ dí ọ. tí o ẹnìkan láì lọ. ọlọ́run ló mọ̀ dí. wọ́pọ̀ nínú àwọn obìnrin tó ń ọdún àwọn kan wà tó tún ṣe ṣùgbọ́n máa padà complain last náà ni but for you ò ń ṣe fún mi all the time o they, o they ever complain rí so mo láti show sign of appreciation ṣori let me tell you one thing jẹ́ kí n sọ kankan fún ẹ dájú ṣori fún nǹkan tó ń ṣe fún mi i'm now telling you pé mi ò ní ever fuck ẹ up like láíláí. darling why are you saying this tí bá ní tí mi ò bá ṣe fún ẹ ta tún ṣe fún i'm for you you are for me so i have to do everything for you. baby truly you are for me and i'm for you. But ń láti show sign of appreciation so that ìwọ náà ò ní lè wà depressed. ok ok tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn máa ṣe fún un but kò ṣe pé kí n má máa dúpẹ́ náà mo kàn lè limit ẹ̀ díẹ̀ náà ni sọ̀rọ̀ mi yẹn sìn um, o mọ̀ kó tó ṣẹlẹ̀ jẹ́ kí mi lọ síbi tí mi fẹ́ lọ kò yẹ tó bá ti di later in the day máa pè ẹ́ kò yẹ take care àìmọye ohun tó máa ṣẹlẹ̀ ohun tẹ̀dá òní bẹ́ẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyè lógún ojú lè tutù òbò nínú ìṣẹ̀dá mi ní ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá mi máa máa gbàmọ́dé o. nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi gangan tí bá sọ pé mo mọ̀ mo gbọ́dọ̀ tanra mi. ìgbà bí gbogbo nǹkan ṣe ń lọ nínú ilé yìí kò yé mi rárá o because ìgbà ó ní Táíwò ṣe ṣaláìsí náà wọ́n tún sọ fún wa ṣe pé Ìdòwú l'accident Ìdòwú náà tó ti l'accident kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí láìpẹ́ ẹ kò yé mi kò yé mi àtọ́. Báyìí báyìí báyìí ẹ̀mí lórí mi pé ó ti rẹpẹtẹ ó ti rẹpẹtẹ lọ́nà. wo ihun tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹ̀kejì kẹ̀bẹ̀ ẹ̀kẹta yèmi ò ní jẹ́ ó ṣẹlẹ̀ lásìkò tèmi. ó ní àwọn àgbàlagbà náà sọ̀rọ̀ wọ́n ní pánsá ò fura pánsá dá ajá ò fura ajá jìyàn bónílé ò bá wa fura ó lè ń padà bọ̀ wá o. wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí a máa tẹsẹ̀ lé bọ̀ ni. ẹsẹ̀ lé. bẹ́ẹ̀ni. ká máa lọ sọ́dọ̀ wọn abalẹ̀ káàkiri Ah ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé mo sọ fún yín gan yẹ kẹ́ sọ pé mi ò lè ṣe mi ò ní interest ní gbogbo orí nǹkan bẹ́ẹ̀ máa tójú bọ́lé kiri for what for what ẹ wo àtìgbà tó ti ń ṣẹlẹ̀ àdúrà ni mò ń gbà mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa gbàdúrà mi à lọ tójú bọ́lé àwọn aláwo àbí nǹkan tẹ̀mí nǹkan yẹn. ọ mọ̀ ṣe o tó o bá ní interest èmi máa wá fọ̀ sí ẹ wà wá ní interest èmi ò lọ síbi kankan. ẹ ò lọ síbi. mi ò lọ síbi kankan. Ah! ó máa lọ ni o ó máa lọ ni ọ̀rọ̀ pọ̀ ní lọ́bì kankan ò sí inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn o gbogbo mi tọ́ bá ní kò tẹsẹ̀ bọ̀ ní kò tẹsẹ̀ bọ̀ gbogbo tó bá ní ọjọ́ kò sílẹ̀ kò bẹ̀rẹ̀ sí ní jẹ́ òní kò máa jẹ lórí ẹyọkan tó kù lọ́wọ́ mi ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe ẹyọkan tó kù lọ́wọ́ mi ah ibi tẹ́bi kan bí mo wà yìí bí mo ṣe wà yìí ibi tí mo bá mọ̀ pé mo ṣe kọ́ bá ti fẹsẹ̀ sí bí mo ṣe wà yìí. yá bíi. ẹ ní ọ̀rọ̀ gbogbo. ṣe sùúrù náà. bí ọ̀rọ̀ ṣe sùúrù kan ọ̀rọ̀ ṣe sùúrù kan ọ̀rọ̀ ẹ ti yé mi ọmọ tó fi síta àti ìyàwó wọ́n fẹ́ kíkọ yòókù kó fòṣọlẹ̀ lọ́wọ́ mi kó wá máa kọ́ wọ̀ bọ́nú lẹ́yìn ọmọ tí ò nílé wọ̀ ni. ṣé ẹ̀ gbọ́n kan tó sọ lẹ́nu. ọ̀rọ̀ nílé wọ̀. ẹ ṣé àwọn èyí tó lọ yẹn mi kọ́ ni mo bí wọn ó máa ṣe sùúrù tí òun tẹ́lì fẹ́ ni òun tọ́ ni kò ṣe kò lọ ṣe ní kíákíá tí kókó kò lọ ṣe wọlé o ìgbà gbọdọ̀ ṣe ni ọmọ ìgbà tó gbọdọ̀ lọ ìgbà tó gbọdọ̀ ṣe ni ìgbà tó gbọdọ̀ lọ ìgbà tó gbọdọ̀ lọ ẹ wá wo ibi táyé ló gàn sí tẹ bá ibi táyé ló gàn sí a ó ṣe pàtì sáré a ó ṣe pàtì mẹrẹ ènìyàn nìkan o ènìyàn lẹ̀ṣù ọ́ ẹ dákun ẹ máa sá fún wọn o tẹ bá rí wọn o ó mà ga o kí ló sọ pé ó ṣẹlẹ̀ sí kọ̀ǹténà. wọ́n ní kọ̀ǹténà. ẹ kọ̀ǹténà kí ló ṣẹlẹ̀ sí. mẹ́rẹ̀ẹ̀rin mẹ́rẹ̀ẹ̀rin ó sink. ó ṣe máa sink how do you do it. fọ́ọ̀tì <laughs> tá a ní fọ́ọ̀tì mi. no no a ti sanwó tiwọn wọ́n dẹ̀ ná service. ṣípì yẹn kó tó kúrò ní sí shop mo fún ṣe ṣẹlẹ̀ sá. kí ló wà wọ service. ọ̀gá ẹ calm down. kọ̀ǹténà. Eh. four four containers four containers. How do you do it? Sir. Báwo ló ṣe say? Me. Okay, calm down, sir. Ẹ fọ́ the high blood pressure. Ẹ a four container. Ibodun container mi wà. Sir. Sir. Sir. Ẹ dàbí nǹkan ń wọ́ di ọkọ. Tí bá The high blood pressure Go. No, okay. kọ́. Tí bá di tí bá di high blood What kọ́. Ọ̀gá AC one. AC jẹ́ ìbò tó torí. AC one títàn sá. AC one títàn. Highest kan ló wà sá. Ọ̀gá ọ̀gá kíkí mà ní solution báyìí sá kíkí ni wọ́n yọ sá. ohun tó máa ṣẹlẹ̀ ó tẹ́ta ò ní bẹ́ẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyẹ̀ lóògùn ojú lè tutù mo nínú. ìṣẹ̀dá mi ní ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá mi màmá gbàbọ̀dé o. ẹ má rí ìlú òkúta lẹ́fẹ̀ mà kú eléré mà bọ̀ ọ̀tún bọ́lá jókòó ọmọ òkínkín ọmọ amúlẹ́gbọ́n lẹ́mí ọjà ní ẹni mi lóde ọ̀wọ̀ ìfákàrẹ̀ lé o iwájú ọpọ́n ò gbọ́ ẹ̀yìn ọpọ́n ò gbọ́ olùmúlọ̀tún ọlọ́kàn lósì gbangba ìtàjọ ọ̀run bá a fẹ́ máa lójú àríná bá a fa máa lẹ́sẹ̀ àárín wàsàwàsà ìtọ́ ló ní oṣù ọ̀tọ́ ire. òdìkú ìlà gbé ọlọ́gbọ́n dìrò ọlọ́gbọ́n tún. adì ń di òdì ajá fún èdè òdì tí wọ́n ń dì lọ́rùn tára ayé ń tu ìfani kìnyín kí n ṣe yín pẹ̀lẹ́ ó ní ẹkú ọgbọ́n ẹ sì kú mọ́ ó lẹ́yìn sílẹ̀ tẹ̀. àṣẹ àṣẹ àṣẹ. ìtìfà yìí ń tọ́ka sí ni wípé ìṣẹ̀dá kan wà tọmọkùnrin ti ṣe é sùdá ìṣẹ̀dá òun ní ìsìn ilé wa kó oúnjẹ ọmọkùnrin tẹ̀wé tí wàá ń dàrá ba ìbú báyìí. ọ lè ronú sí i. ṣẹ̀dá yìí. bẹ́ẹ̀ ni. bàjọ́ ronú sí i. ẹ wò ó ọtí mọ. ah bàbá ẹ má làágùn jìnnà. mo ti mọ ibi tí iná ti ń jó mi báyìí. ìfajà náà. agbélégbó. Ah! ẹ̀gbọ́n mi agbélégbó bàbá ẹ gbádùn mi ẹ gbúrò ẹ̀gbọ́n mi ẹ jáde. o ti mọ. ẹ jáde ẹ ṣùgbọ́n ó yẹ kó wá ní sùúrù ká tiẹ̀ wá gbọ́n tí wọ́n fẹ́ sọkọ délẹ̀ délẹ̀ délẹ̀ délẹ̀. ẹ torí èkì ẹ dìde gẹ́gẹ́ ká lọ sẹ́ẹ̀ mo ti mọ ibi tí iná ti ń jó mi ẹ̀jẹ̀ kí n máa jókòó ìjókòó ẹlẹ́yàwó ni ẹ já lọ jà. ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ṣé wàá fi mí sílẹ̀ mi kí ni ìsì ọmọ bàbá ẹ jọ ẹ má bínú ṣé rí bó ṣe ń lọ yìí alágídí èèyàn ni mò ń bọ àá tún padà wá rí mò ń bọ ẹ má bínú. bá a wí ni tí ọ̀rọ̀ bàbá ẹ má bínú ní wọ̀nyá ńlá agbépájálẹ̀ kò tí ì máa ká ẹbọ kò má ti kò tí ì jẹ́ parí ohun tí mò ń kí ọlọ́run ti máa fi kífà forí sọ. lékeleke náà mọ àdàbà ohun ìjà ti dẹ́ ẹni bá fa gbòòrò kó máa rántí lọ́jọ́ kan gbòòrò àpàdà fàgbọ́ ìgbẹ̀yìn ni à ń ràn gbòǹgbò ẹ̀dá ayé gbòǹgbò ẹ má ṣohun ìkọ̀kọ̀ támú ní jẹ̀bi nígbẹ̀yìn o ẹ má ṣohun ìkọ̀kọ̀ támú wá jẹ̀bi nígbẹ̀yìn mo jẹ sọ pé kẹjẹ ká lọ ẹ dẹ jókòó síbẹ̀. ẹ ẹ ti gbìyànjú tí ẹ má wọrí ẹ fi tó kù dànù ṣàti gbọ́. ibi tí náà ti ń jó mi èmi ti mọ bẹ̀ so ẹyin ẹ ti gbìyànjú títí ṣẹ́ ti yé yín. o bàjẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ náà. Ah, ah. ẹ̀gbọ́n mi nǹkan ti fẹ́ dì mú ní méjì. àmọ́ tí ń bá wa sáré jáde sí wà wá já mi lẹ̀ wà máa lọ. mi ò lè já yín mi. àmọ́ ohun tó máa ṣẹlẹ̀ o jẹ́dá òní bẹ́ẹ̀ nìyàn sọ jẹ́dá òní bẹ́ẹ̀ nìyàn sọ ṣàyè lóògùn ojú ilẹ̀ tutù kò ní inú. ìṣẹ̀dá mi ni ìṣẹ̀dá kan ò ìṣẹ̀dá mi máa máa gbàgbọ́ dé o. ènìyàn bí kì í mìíràn ẹni tatọ́ re ẹ̀ṣọ́ nìbàdàn. sórí bí ìyàwó ẹ̀ ti sọ̀rọ̀ sí ìdílé ẹ̀kọ́ inú mi ò rárá rárá rárá rárá níwájú ọlọ́run àti èèyàn tí èèyàn ní pèjẹ́ rírọ́ mímọ̀ kankan pa ìná ọ̀rọ̀ tí mo sọ orí ahọ́n ni kí ló dé báwo bó ṣe ń sọ̀rọ̀ tó embarrass mi bẹ̀ yẹn mo kàn fún ọkùnrin sí ni o. Fọlábí sórí ẹlẹ́ran ara ni gbogbo wa pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí kò sẹ́ni tó máa ṣe tí ò ní dára and uh, moreover ìgbà tí bàbá yìí sọ tán ṣàlàyé eh, problem ta ní eh, kí má purọ́ fún ẹ ìwọ ni mo kọ́kọ́ rò sí o nọ́tàn ti ìgbà tó wá síbí tó wá pùbà rẹ̀ tó gbé rẹ̀ ṣépè lọ́tún lọ́sì ni mo ṣe bìlíìfì pé o mọ kankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa sórí alẹ́ gbogbo èyí tó ń sọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé o mọ nǹkan kan pẹ̀ o mọ nǹkan kan pẹ̀ mi ò bìlíìfù mo bìlíìfù pé ìwọ gan ló wà ń di ọ̀rọ̀ wa ni but pẹ̀lú gbogbo àlàyé tó ṣe ń sìn ọkàn mi ti wálẹ̀ mo dẹ̀ ti gbà mo ti pẹ̀ gbọ́ yí pé o mọ nǹkan kan but sórí tìyàwó mi ọmọ kó bìnrin ni ti and àwọn obìnrin wọn máa ń gbé kan parí ju àwọn ọkùnrin lọ ìyàwó ẹ ní bá sọ̀rọ̀ o kò bójú mu. èmi kọ́ ni màá bá sọ̀rọ̀ wọ́n fúnra ẹ̀ máa bá sí ìyàwó ẹ̀ nìyà. ó ti pẹ́ ó ti pẹ́ ṣe wọ́n ti gbọ́dọ̀ máa lọ́lé mi. gbogbo léwo ló ń lọ. gbogbo ìgbàjẹ́ máa lọ lábẹ́ máa lọ́lé mi. ọ̀la mi ò ní ìlú náà. ibi tá a fojú sí. ẹni tèmi lérò yìí pé ó wà á di ọ̀rọ̀ mi bàbá òun kọ́ kò sí nǹkan tí ò fi búra fún mi tán pé òun kọ́ lòun wà á di ọ̀rọ̀ mi ó tójú sí mi o bàbá ó ní òun ò ṣe mí inú òun ṣe mí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò fẹ́ yé mi kò yé mi ni kò yé mi o torí ẹ̀ ló jẹ́ tó padà sọ́dọ̀ wọn kan tó tún sọ pé ká máa bọ̀ lọ́dọ̀ yìí sọ́tàn. So, àwọn túbọ̀ ṣáàjọ kó gbà wá kó má bínú lórí ọ̀rọ̀ tá a bá wà yìí ọmọ kìíní ti lọ ìkejì ti lọ bí kẹta yóò ṣe ní lọ òun náà látún bá wa. ẹni awí fún lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọba tí ó gbọ́ èèyàn tí ń bá fẹnu mi ń sọ̀rọ̀ fún ọba tí ó gbà mo gbé fàjànlẹ̀ lọ́jọ́ ní ẹ̀ tí jẹ́ kí n ti fa wí wọn láwọn ti mọ̀ òpin tí fa sọ ẹ gbéra ẹ lọ sótán sẹ́ẹ̀ wá padà wá lónìí nísìn. ẹ bàbá ẹ máa fi ètẹ́nu náà ni ìgbà tẹ sọ pé kí n ro dáadáa ibi tèmi rò sí ibẹ̀ ni mo gbà lọ yẹn ibi tí mo rò sí ni ara ń ta mí ni bó ṣe ń ṣe mí náà nígbà yẹn lọ́hùn òun ló jẹ́ kí n kí n fi gbóná ra dìde lọ́jọ́ náà lọ́hùn ẹ wò ẹ gbà mí. ihun tí mo ní fani ṣàlàyé lọ́jọ́ òní fún yín torí ọ̀rọ̀ lọ́mọ ilé tí jẹ́ ìṣẹ̀dá tí mo ní ó ń dà yín láàmú ṣe rí ọmọkùnrin dídí èèyàn kan ńlẹ̀jẹ̀ rẹ̀ tọwọ́ rẹ̀ bọ̀ tó fi kòkò tó dọlọ́lá dọlọ́rọ̀ tó di gbajúmọ̀ ọ̀tọ̀kùlú táwọn èèyàn yọ̀ má lórí àbí mo parọ́ báńjọ. lóòótọ́ ni o nígbà tí. ìyàwó sáré a ó ṣe pàtì ìyàwó ènìyàn bí ká ènìyàn lẹ̀ṣọ́ ẹ dákun ẹ máa sá fún wọn tẹ bá rí wọn fún àga o. àìmọye ohun tó máa ṣẹlẹ̀ o jẹ́dá òní bẹ́ẹ̀ nìyàn sọ jẹ́dá òní bẹ́ẹ̀ nìyàn sọ ìwé ìdá ló ṣàyè lóògùn ojú ilẹ̀ tuntun kò ní ìlú. ìṣẹ̀dá mi ni ìṣẹ̀dá kan ò ìṣẹ̀dá mi máa máa gbàgbọ́dọ̀ dé o. ènìyàn bí ire kí mi ro ẹni tá tó re ẹ̀ṣọ́ níwà tá máa wù níbi gbogbo nígbà gbogbo kò ní bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò ní bá wọn yọmọ kọ́mọ ìwà tútù bí àdàbà lá máa wù ní gbogbo ṣe ń ráyè hàn ẹ̀yìn lòdì ọ iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín láti ṣe ṣe ń ráyè lòdì ẹ̀ àìmọye ohun tó máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyè ló ló ṣàyè ló ojú lè tutù ló ṣàyè ló ìṣẹ̀dá mi níṣẹ̀dá kan ó nígbà mi màmá bàbọ̀ dé o. ó lọ́mọ́ra wọn lẹ́rù ayé ọ̀rọ̀ yìí lọ́mọ́ra wọn ni ó ẹni nọra ẹ tó bú sẹ́kún ṣó yẹ káàkiri pẹ̀lẹ́ ṣá àbí ò yẹ. lékeleke náà mọ àdàbà ọ̀hún ìjà ti tẹ̀ ẹ́ lọ ẹni bá fa àgùrọ̀ kó máa rántí lọ́jọ́ kòkòrò àpàdà. mo ti wù ẹnu lé ìbá ẹnu lé ọ̀hún bá jọ owó ọdún mélòó ló mọ̀ tó ti jẹ. ẹ wò ó sà ẹ má bínú sà èmi náà mọ̀ pé mo jẹ yín lówó àmọ́ ẹ̀yin náà lè ń gbá mi sílẹ̀ láti jọ yìí. ó mọ̀ pé ó jẹ wá lówó wùbù ti sọ̀rọ̀ wùbù ti sọ̀rọ̀ lẹ́nu ó jẹ owó ọdún mẹ́ta òun á sọ pé o sì mọ̀ pé ó jẹ wá lówó wojú ẹ̀ bó ṣe pupa bí ojú sọ́lá ẹ bá rí ẹ sọ máa mọ̀ pé ó jẹ gbèsè bó ṣe wà. aláwọ̀ kò mọ̀ṣẹ́ ni mí. ìpè ń lọ ìgbẹ̀rún lọ oníkádìí ṣe ìjòkó lé. ìgbẹ̀rún lábẹ́ ẹ wo ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ jọ màá máa bẹ̀yìn náà ni mi ní nǹkan tí mo fẹ́ ṣe ju kí n máa bẹ̀yìn lọ ilẹ̀ ń gbà mí lẹ̀ láti jọ ẹ túbọ̀ máa gbà mí sílẹ̀ náà ni màá sanwó yín màá san. èmi ò lémi ò gbà ẹ lẹ màá máa gbà ẹ báyìí kò ṣe ń sọ náà láti ìjọ màá máa. ṣùgbọ́n eléyìí tí mo wáyì eléyìí tí mo wáyì kòkò ní gbomi kó gbẹ̀yìn kó tó gba aṣọ sórí ẹ ọ̀rì ah. tí màá fojú ẹ tí n bá tún padà wá tó sanwó lé tó sanwó lé báyìí gbèsè ti pamọ́ sí ẹ̀ǹdì àbí gbèsè ti pamọ́ sí ẹ̀ǹdì wàá rí tí màá fojú ẹ rí. kò ní gbomi kó gbẹ̀yìn gbèsè ti pamọ́ sí ndr. àyè ló sà ẹ jọ. ó lọ mọ́ra wọn lẹ́rù ayé ọ̀rọ̀ yìí lọ́mọ́ra wọn ni ọ̀ ẹni nọra ẹ̀ tó kú sẹ́kún ṣó yẹ káàkiri pẹ̀lẹ́ ṣá àbí ò yẹ lékeléke náà. Fọlábí Rájọ Fọlábí báyọ̀ mò ń jẹ́ o ti sú mi o kí ló ṣẹlẹ̀. ó dẹ̀ mọ̀ pé ẹni tá bá sòtè la máa ń jarun pálù torí ẹ̀ náà ni mo fi wèé pé ọ̀dọ̀ ẹ náà lọ̀rọ̀ mi kàn wo ó ti sú mi mo ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ mi ò rí ẹ́ ojú tiẹ̀ tó wà mọ̀ nǹkan tó dùn mí tí mo ṣe ń bọ̀ láti ibi tí mo wáṣẹ́ lọ lánàá tí mo ṣe máa délé báyìí gẹ̀ẹ́sì nǹkan tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló rí i láńlọ́ọ̀dù mi ti da gbogbo ẹrù mi síta. Ah, ah. so jẹ́ lówó tó tó yẹn ni kí ló dé. Ah, ọ̀rẹ́ mo jẹ́ lówó jù bẹ́ẹ̀ lọ owó lé ọdún mẹ́ta ó ní mo jẹ́ láńlọ́ọ̀dù yẹn tó bá jẹ́ pé wọn náà ní kí náà ni wàá ṣe wàá ṣe jù bẹ́ẹ̀ lọ bàbá yẹn ò jẹ̀bi o owó lé ọdún mẹ́ta ó ní mo jẹ́. chairman ọ̀rẹ́ mi yìí ni mo wá bá yín àti kékeré la fi ń bára wa bọ̀ ó dẹ̀ ṣe ọmọ gidi ọba dẹ̀ níyàn kàwé ó kàwé débi téèyàn kàwé dé ṣùgbọ́n kò ríṣẹ́ bẹ́ẹ̀ ṣe ràn mí lọ́wọ́ tí ẹ gbé mọ́tò fún mi tí mo fi ṣiṣẹ́ tí gbèsè ayé mi fi padà jọ̀tún tó dẹ̀ mo ṣe mo wá pé ìkan náà mọ́tò tó wà ní compound kẹ́lẹ̀ fi ràn lọ́wọ́ kó fi máa iṣẹ́ ayé. ṣé olóòótọ́ wà á olùṣòótọ́ máa ṣòótọ́ à òótọ́ ló kéré jù nínú nǹkan tí mo mọ̀ ṣe jù láyé yìí a máa ṣòótọ́ kí ló máa ṣe ní tí mi ní ṣòótọ́ à ẹ fẹ́ ràn mí lọ́wọ́ ni màá ṣòótọ́ pẹ̀lú yín sáà. àti pé mọ́tò kò ló àti ṣòótọ́ òun sì ń ti sanwó mọ́tò ti rí fún kò sí wàhálà kò ní problem kò lọ mú ìwà sí bá a lè fi ọmọ kó lóòótọ́ ni ta ló fẹ́ dúró fún. màá dúró fún chairman. ó máa dúró fún mi sá ó ló máa dúró fún mi sá. ok ṣe ìgbàgbé fọ́ọ̀mù wa wà á fi fún. Ẹ̀sìn sà ẹ̀sìn sà inú mi dùn gan ni o gbogbo pa gbogbo pa ni màá dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ yín. ọpẹ́ mi ò lè tán tí mo bá dun lẹ́nì màá dun lọ́la màá tún dun lọ́tùnla nítorí pé ẹ̀ẹ̀mẹyẹ tó ṣu mí ẹ̀ẹ̀mẹni tó bí mi ẹ̀ẹ̀mọ̀ mi rí láti ibì kankan ẹ̀ẹ̀dẹ̀ gbé odidi mọ́tò fún mi ẹni kì í fi máa ṣiṣẹ́ orí ńlá lẹ ṣe fún mi fẹ́ni tó bá mọ̀ orí lánàá ṣe fún mi ẹ wá ní kí n má dúpẹ́ màá dúpẹ́ lọ́jọ́ alẹ́ mi ni lọ́jọ́ ọkùn mi màá má dúpẹ́ lọ́wọ́ yín ni nítorí pé ẹ̀yin ni ẹ̀yin lè jìkà tẹ́jẹ̀ ká sọ bọ́ lọ́rùn mi mo dúpẹ́ gan mo dúpẹ́ gidi gan sa o. ọ̀ṣẹ́ ọpẹ́ tó ń dá yẹn kò ní mímì lọ́rọ̀ tèmi tó ti ń kó mi wá tí ò sí wàhálà tí ò sí kíní ọ̀yẹ́ tó mú ẹ wá ó jẹ́ ọ̀n tó dá sí ó wà náà gbà sí. olórí burúkú èèyàn lè máa gbèrú àwọn mọ́tò báyìí fún tó fi máa ṣiṣẹ́ tí ò ní fún yín lówó. irú àwọn olórí burúkú yẹn irú wọn ni ò bẹ̀jẹ̀ kẹ́ máa ṣoore fúnra wa yìí mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí màá sì máa dúpẹ́ yẹn ọpẹ́ mi kò lè lópin lọ́dọ̀ yín. ẹ wo ẹ ṣé gan inú mi dùn gan ẹ ṣé gan sa ọ ẹ ṣé gan sa. ok sa. Ah, ẹ lóró bọ̀ ẹ̀gbọ́n <laughs> ẹ gẹ́sì bí tí mo wà báyìí ah, mo wà nínú caf kan lè tó ń gbé mi bọ̀ sure sure sure surprise maybe fi ṣe fún yín ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ah there is no problem about that but she ṣùwọ̀n pé owó yẹn máa tó parí ilé yẹn ọ̀ọ́ no problem no problem I'm coming with 30 million naira bẹ́ẹ̀ni ó wà pẹ̀lú mi báyìí ní káàpù tí mo wà ní thirty million naira ni there won't be any problem but ẹ̀gbọ́n ẹjọ́ mo ní ìdí kìíní ẹ̀kọ́ wà very urgent ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ẹ no there are some other things tí mo import náà tó máa lò sínú ilé yẹn but mo kàn fẹ́ assure pé thirty million naira tí mo gbé dání yìí kó máa tó parí ilé yẹn ni okay okay okay uh, no problem no problem ẹ máa pàá kàn lára tí bá ti tó tẹ ẹrù mi máa pè yín. yes oh, yes ok ẹ ṣe gan kẹ́ni nice day. ó yẹ káàkiri pẹ̀lẹ́ ṣá àbí ó lékeleke náà mọ àdàbà ọ ìjà ti jẹ lọ ẹni bá fa àgùrọ tó máa rántí lọ́jọ́ kòkòrò àpàdà fàgbọ́ ìgbẹ̀yìn ni a rọ gbogbo ẹ̀dá ayé gbọ̀ngbọ̀ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ támú níjẹ̀bi nígbẹ̀yìn o ẹ má ṣòwò ìkọ̀kọ̀ támú wá jẹ̀bi nígbẹ̀yìn o àìmọye ohun tó máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ lọ níbẹ̀ nìyàn sọ ìwà ẹ̀dá ló ṣàyẹ ló ṣàyẹ lójú lè tutù gbogbo nínú. ìṣẹ̀dá mi ni ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá mi máma gbà bọ́dé o. ìṣẹ̀dá mi máma gbà bọ́dé o. ẹ dákun mo dorí mi mú mi ṣẹ̀dá mi máma. kí ló ṣe mọ́tò. ọmọ ọmọ ọkọ̀ máa ń fọ́ ní o kó dẹ́ kó ẹ wo mo mọ́tò tí mo gbé dání ẹ wo mo ẹ̀ṣẹ̀ sábìsì ẹ̀ ní sa o ẹ wo ẹ mọ kí n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n ẹ ah, jẹ́ kí n páàkì náà tí bá páàkì ẹ jẹ́ màá sáré wò ẹ jọ ẹ má bínú ṣe gbọ́. tenants náà ló ń pẹ̀ ní nàìjíríà yìí ah, ah, àwọn ra mọ́tò ẹ̀ kì í tún wọn ṣe. sáà mú ṣẹṣẹ mo ẹ̀ṣẹ̀ sábìsì ẹ̀ ní ẹ wo ẹ jẹ́ kí n ẹjọ ẹjọ má bínú o ẹjọ màá sáré wo nǹkan tó ń ṣe ní please do fast please please. Eh? ẹ má bínú. ẹjọ́ ẹjọ́ ẹjọ́. ẹjọ́ ẹjọ́ mo ti ẹ bí ó ṣẹlẹ̀ sà ṣe rí kínní ẹ mú kọ fẹsọ bí mo fẹ́ sáré fíìsì kínní ẹ. they fix it and let us go. ẹ wọ́n ní mo fẹ́ sọ fún. Hey, no, no, no. Oh ẹnu àbí èmi náà. bàbá ṣe ìgbà ìmọ̀ ni ọmọdé ló ń ṣe nígbà yìí ẹ̀yin náà mọ̀ yìí pé tíṣẹ́ bá pọ̀ lápọ̀jù ó máa ń jẹ́ kéèyàn sì wà wọ́n ẹgbà mi ẹjọ ẹgbà mi ní nǹkan tí mo ra wọlé. gbàjọ ẹ fọkàn ara yín balẹ̀ ọba àdìkọ̀ ìlàjẹ tí nǹkan bá ti rẹ lójú báyìí á tún gbẹlẹ rí ìpínlẹ̀ yàrá wọn sí i. ifá olókùn gbọ́ lórí ọ̀rọ̀ ọmọ gbọ́ kí ni nǹkan gbọ́ nǹkan tutù ṣẹ́fọ́ wà sí tutù wà. ẹ̀bọ ẹ̀bọ lórí ọ̀rọ̀ ọmọkùnrin ẹ̀bọ èdè tutù ẹlẹ́rìí ìfẹ́ ṣé màkú eléré màgbà ọ̀tún. bọ́lá dúkú ọmọ òkè dúkú ọmọ. ó láti ṣe wà nǹkan ẹbọ wà ètùtù sì wà abẹ́lẹ̀ dání yọkẹ̀rẹ̀. ọwọ́ ọmọ mi rẹ. ẹ àwọn olùbọ kí wàá ní ìbẹ̀bẹ̀ bọ kí ni ìbẹ̀bẹ̀ tuntun. lékeleke náà mọ àdàbà ọ ìjà àti ẹ lọ ẹni bàbá àgùrọ tó máa rántí lọ́jọ́ kan wá padà bá a gbọ́ ibẹ̀ ní àárọ̀ lùlù ẹ̀ láyé tó ń bọ̀ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ láàmú níjẹ̀bi níbẹ̀ yọ ẹ má ṣòwò ìkọ̀kọ̀ láàmú wájẹ̀bi níbẹ̀ yọ àìmọye ohun tó máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ ni lọ sọ bẹ́ẹ̀ dá ló sáyé lójú lẹ̀ ni ìṣẹ̀dá ìṣẹ̀dá kan ò ṣẹ̀dá bí màmá gbà wọlé o ìṣẹ̀dá bí màmá gbà wọlé o ẹ̀dá kun mo dorí mi mú ìṣẹ̀dá.